sheep will be the goat. But it be the situation where who calls for throat. Eh. See them looting, polluting without. No sense get some children when their mama care about. Eh. How could they deceive you every day? Land for your office and your salary no day. You go day like your I After that, nobody man go tell you which way. But I they wonder, say when he go better. When we go leave like sunset matter. When we go no say, try me no matter. When will situation for the poor people change for the better? Yeah. What we really need is peace and unity. But only love, equal rights in society. Yeah, yeah. So enough for them. Tell them brutality. Yeah, take away my sanity. Yeah, it depend on me, yo. As I see the my brother just they hustle every day. I don't yeah, yeah. It depend on me, yo. Anyway, to me them. It me, me, me, me, me, It me, me, me, me. Run them, we suffer too much, I know we lie. The truth I tell you, a lie a lie. Every ghetto man they try just to get a blight because from small they don't they cry. Why they, they crease sell you both for street. When police come, everybody go dismiss. Get to man they find them hard to see for job. That's why most of them they do mumu job. Situation for my country get critical. Like of medicine they kill the people for hospital because the government no get time for us at all. That's why our economic system they fall Get to man the money. Our country back on a Monday. When it's the malum spicy rocks that you black face. Three of you together come to my job the place. So it don't have for we. Them up all with family salvation. Our road don't turn panty. Then turn we girls to prostitutes and the boys them loot yo. This kind of life is funny. I'm gonna leave if him not getting money. That kind of life you don't run my tummy. Tell me all I row about your show we the way. The way to break the chains of the slavery. They pay me oh. bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mú orí ló yọ orí ló yọ mú orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mú. orí adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a rí. níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ wa ò bá ti sú ọlọ́run. tọ́lọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ wa ó sú o. ìkànṣó orí ẹni ló lè mú ni la. àwa ò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ èèyàn ó sú àwa náà. ló yọ mí mo forí lu ìlọ̀pẹ̀ orí orí o. ẹ jẹ́ kí n kọ́kọ́ kí yín pé ẹ káalẹ́. ẹ káàbọ̀ sórí ètò tẹ́ ẹ ti ń dúró dè. ọ̀pẹ̀yẹmí pẹ̀lú ẹni èèyàn yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Yínká Ayéfẹ́lẹ́. nínú ọ̀fìn ayé ti bàjẹ́. ó ní tí mo rí kí n tó sọ ohun tí mo kọ́kọ́ sọ. nínú rògbòdìyàn. àwa náà la sọ yìí pé ẹni tó bá ní. nínú ìdí tó fi fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí mi àpè tó mọ̀ yín pé ọlọ́run ṣe oore nínú ayé òun orílẹ̀-èdè fi ń lọ kó wá sọ orí làpapọ̀ àpapọ̀ òrìṣà sílẹ̀. bóyá kí n kọ́kọ́ ṣe báyìí ọ̀rọ̀ wa ò ní sú ọlọ́run o alàgbà kan wà tí a jọ ṣètò lọ́jọ́ Tuesday ó sì gbọ́ pé ní ìwòyí ìjẹjọ òun àti Báyọ̀ Fálékè wọ́n jọ fà á ó tó ra wọn ìrọ̀lẹ́ yìí ni wọ́n tún sọ fún mi pé wọ́n ti dé kí ni wọ́n tún ń dé fún o wọ́n ní ọ̀pẹ́yẹmí tàwọn kù kan a sì ti fún èèyàn kan láàyè pé alẹ́ yìí o àwọn la fẹ́ dá lóhùn lórí Ọpẹ́yẹmí. ló bá mi ṣe inú ọ̀fun ayé ti bàjẹ́ sí i mọ́. wọ́n ló kù kan tó ṣe pàtàkì púpọ̀. inú ronú ayé ti bàjẹ́ sí i. ẹnu oníkànlá àti gbọ́kàn èmi ò ní jẹ́ kó sú mi mi ò sì ní lé wọn padà. o lè ròyìn òun. a gbà wọ́n láàyè láti sọ ohun tí wọ́n fẹ́ sọ náà. níwọ̀n ìgbà tó ti jẹ́ sí wípé wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. wípé orí tún kó wọn yọ. àbábọ̀ àpèsè àpébọ̀ ẹlẹ́dà ní orí o. ìgbà tí èmi àti akeem hr tá à ń sọ̀rọ̀ lálẹ́ yìí. ó ní nígbà tí à ń ṣètò lọ́jọ́ tuesday pé ibi tí àwọn wà pẹ̀lú àwọn tí wọ́n jọ ń gbọ́ ètò. orí ló wọ́n ní wọ́n rẹ́rìn wọ́n ń di ikùn mú ni wọ́n ní ṣé mo dẹ̀ ṣọ́ pé tòótọ́ ni máa yẹn ń sọ ah, ṣé èèyàn á jẹ́ pé ìyá ara ẹ̀ lájẹ̀ẹ́ ìyá tó bí nú. orí adé tó gẹṣin lẹ ló kọ́. tó dẹ̀jẹ̀ lé lójú. ojú èèyàn ó sùnsùn sùn kó wá ní àgbà ni màmá o. ìwò fẹ́ ni fọ̀rọ̀. access wàá jẹ́ àgbà ni màmá ẹ̀. ìjọ àjùmọ̀jò di ijó ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni labo ayé já. àti wá gbé ìyá ẹ̀ sí orí rédíò. yọmi mo forí lu. pé báyìí kàṣá báyìí kàṣá báyìí kàwòdì. orin ló yọ mí. ju gbogbo ẹ̀ lọ. ṣe é èyí tí wọ́n tún wá mú wá lálẹ́ èyí tún wá lé kéńkà nígbà tí wọ́n ṣàlàyé fún mi wọ́n ló dáa a fún yín láàyè ẹ ní sọ pé last time torí pé mi ìmọ̀ tó tún ṣẹ́kù síkù wọ́n tún di pé ń jọ mẹ́jọ màá tún bá wọn ń bì ọ̀rọ̀ yẹn sì tún ṣẹ́kù o ṣùgbọ́n ẹni tí mo ti kọ́kọ́ promise tí mo ti ṣèlérí fún pé àwọn ni mo fẹ́ gbé wá ní alẹ́ ìsí orí ètò ọ̀pẹ́yẹmí àwọn la kọ́kọ́ máa dá lóhùn a wà á fọba tiwọn a wà á fi lé e ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí abala àkọ́kọ́ ká tètè béèrè wípé ta lẹ̀rí kan. kan emi lè rí kan. emi ẹgbàá. èmi lè rí kan emi lè rí kan emi lè rí kan èmi lè rí kan. Máyọ̀wá Abíọ́dún ni ọkọ bílíkì nìyẹn mo ní ní. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí. bọ̀dá ọkọ bílíkì. èmi emi rí kan èmi lè rí kan. àtúnjọ fà yóò tóra wọn lálẹ́ yìí. èmi lè rí kan. ibi ọpẹ́ ẹ̀bẹ̀ ńlá àjọ lọ lálẹ́ yìí àjọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tí wọ́n sọ fún mi ni pé wọ́n fẹ́ fi wọ́n ṣe oògùn owó. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan fẹ́mi kí ni ń pa ọ́ lẹ́rìn-ín tún a yìí náà eh, Peter ẹ kú àlejò jẹ́ ká máa wọlé bọ̀ jẹ́ ká máa wọlé bọ̀. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan sẹ́. Ah, ok àlejò mi gangan tí a pilẹ̀ fún ní appointment fún Ọpẹ́yẹmí ta lẹ́yìn àwọn là á kọ́kọ́ dá lóhùn. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. ẹ kí a gbé ìpè àwọn èèyàn. èmi lẹ́rìí kan sẹ́. ṣé ẹ̀rí kan. èmi lẹ́rìí kan. ta lẹ́rìí kan o hello ẹ kalẹ́ o hello. hello? èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ẹ kálẹ́ o ẹ kálẹ́ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. ẹ̀yà àbèjì láti ọ̀bùnkànlá àbèjì láti bòdè. ìyá àbèjì láti bòdè. Ah, ojú òpó yẹn ò tún gbayàwó àgbọ̀yìn dáadáa bóyá kẹ́ẹ̀ gé kẹ́ẹ̀ tún tẹ̀ èmi lè rí kan èmi lè rí kan èmi lè kan sẹ́ èmi lè rí kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan. hello hello hello ẹ ti wà ń bẹ̀ kalẹ̀. Oh my God. Èmi lè kan, èmi lè kan, èmi lè kan, èmi lè kan, èmi lè kan, èmi lè kan. Ẹ kalẹ́ o ẹ mọ̀ pé tó. ẹ ṣeun sá orúkọ yín níbo lẹ ti ń pè wá. ẹ wo agara òní dá yín o. àmì sà. bàbá ẹ̀rí ló ń pè yín o. kí lẹ pé. mo ní bàbá ẹ̀rí gan ló ń pè yín. bàbá ẹ̀rí. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sọ ẹ̀rí mi o. ọ̀ya kí lẹ̀ rí yín sà. mo kóṣẹ́ láti ìbàdàn lọ sí badagry. ẹ kó iṣẹ́ lọ sí badagry. láti ìbàdàn bíi mo kó lọ sí badagry. iṣẹ́ wo lẹ kó lọ sà. ah iṣẹ́ táyébọ́n mi wà ní agara òní dáyé. ọ lẹ́ka agara àbí. wọ́n wá ní pé kí n wá gba owó ní bẹ́gà. ok sẹ́ńtọ́ mi sà. bẹ́ẹ̀ni. mo kó lọ sí sípà tí wọ́n ní kí n wá gbowó ní bẹ́gà mo fẹ́ lo good ten hours láti Ìbàdàn ìgbésẹ̀ Badagry. so mo wá dé ìgbàdàgìrì wọ́n ní kí n wá gbowó ní bẹ́gà mo wá gbowó ní bẹ́gà ẹ gbébọn ni mo sùn. n bọ ẹ sùn. orí bíjì ilé epo tó wà kátó dé mẹ́gà yẹn hmm. ibẹ̀ ni mo sùn mọ́júmọ́ sọtí yẹn yín hmm. ṣé ẹni mo ṣe wá sùn bẹ̀ mọ́júmọ́ hmm. mo dúpẹ́ lọ́dọ̀ lọ nǹkan kan ṣe yín ṣùgbọ́n ẹnìkan wá yìí tó ṣẹlẹ̀ sí mi yẹn nǹkan wá ṣẹ́ni yẹn dì sí pé mo ṣe máa sọ̀rọ̀ àti wà lórí rẹ̀ mọ̀ ń wà dì sí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́ni yẹn. mi ò tí ì rí yìí o. kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ sí ń tọ̀hún. alẹ́ ni jẹ́sẹ̀ mo ṣe máa sọ̀rọ̀ àti rí dì wọ́n ń wá. bẹ́ẹ̀ ni. ṣé ti bẹ́ẹ̀ ni òun náà ṣe bẹ́ẹ̀ ni mo wá sọ fún pé bí mo ṣe rìnrìn àjò mi ń tọ́kẹ́ ní àná rè é lónà wà rẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe máa sọ̀rọ̀ àti rìndì sọ̀rọ̀. ọlọ́run ó ṣe ń rírí. àti náwó báyìí. ọlọ́run ó ṣe ń rírí. àmì o ìlọ́pàá ti rí o. èmi lẹ́rí kan o èmi lẹ́rí kan o èmi lẹ́rí kan o èmi lẹ́rí kan o. ẹ lọ ẹ kálẹ́ o ẹ káalẹ́ bàbá. yẹ́sà orúkọ yín níbo lẹ ti ń pè. orúkọ mi ni kazeem olómi. kezi. Eh, kazeem olómi. olomi. Ah, bọ̀dá kazeem ọ̀ya ẹ̀rí kàn ibi tẹ́ẹ̀rì ti kàn mí náà mo wà lálẹ́. ń bọ ẹ̀rí ti kàn yín. ẹ mi lájọ ń lọ lálẹ́ báwọn òde ṣe dá wa lọ́nà nìyẹn. Eh? so mo wá wà ní ẹnu ọ̀nà mo ti escape pẹ̀lú wọn mo lie down síbi ẹnu ọ̀nà àti wọlé entrance àti wọlé so owó tó wá wà lára mi sáré sí abẹ́ gọ́tà wọ́n ti wá gbogbo àwọn ọmọ inú látàtà ti rédì tàbí ẹnṣẹ rówó nìyẹn wọ́n kàn gbá mi ní orí mọ́ orí irin tí mo sùn lé ni torí pé ẹ parọ́ èyí nìkan torí pé mo parọ́ wọ́n tó wá ń pè mí lólè. àtàdùpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n pa wá. o lè ń pè yín lólè. wàhálà ẹ̀. ẹ̀yin náà ẹ dáwọ́ sí gọ́tà àmọ̀dà owó sí gọ́tà wọn bọ̀ wọ́n padà. ṣùgbọ́n wọ́n padà rówó tẹ̀ dà sí gọ́tà. wọ́n rí ọlọ́run á jẹ́ kó tó. wọ́n wá nà yín eyín yín wá kán. wọ́n gbá mi lé orí mọ́lẹ̀ ni. àní rírú ẹ̀ mọ́ o ẹkọ ẹyọ Ọlọ́run. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. tá lè rí kan ọ̀ ẹ̀ka alẹ́. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. adéyẹmí adéyẹmí afọlábí adéyẹmí. bó lẹ ti ń pè wá. láti eh, olódó. ok ẹ̀rí kan yìí. ẹ̀rí kan mi. kí lè rí yín. oṣù lọ́jọ́ ìbí mi. oṣù yìí lọ́jọ́ ìbí yín. bẹ́ẹ̀ni. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́fọdún kọ̀ọ̀kan dùn mí. ẹ̀mí yá ṣọ̀pẹ́ sà. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ta tún lè rí kan o. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́. ẹ kálẹ́ o ẹ ká lẹ́sà. yes sir. èmi náà lẹ́rìí o. orúkọ yín wo lẹ ti ń pè wá. ẹ ìṣọlá lorúkọ mi láti ìwò. aisho. yes sir. yes sir. ẹ ẹ̀rí mi ó dàbí ti arákùnrin tó kọ́kọ́ sọ tán yẹn. ok. mo ń travel lọ sí Enugu a fẹ́ wọ Enugu báyìí ní Oji River àwọn olè bá dára dúró. okay so kí n sá kí n sá kọ́ tiẹ̀ short hmm. owó tí wọ́n rí lọ́wọ́ mi wọ́n bá ló lè ní mi ah. àwọn olè. wọ́n ló lè yín ni. à ń travel mo ń gbé mọ́tò lọ sí Anamco ni o láti lọ tó ṣe so wọ́n sá dá wa dúró lójú ọ̀nà wọ́n búlọ̀kì ọ̀nà àwa ti rò pé roadblock ni láì mà kó lè ní wọn. <laughs> so torí náà ẹ̀rí kàn mí o. so wọ́n gbowó yẹn lọ́wọ́ yín. ah hospital lọ́dà mi dúró wọ́n gbowó yẹn lọ́wọ́ mi o. Hmm. wọ́n tún nà yín. wọ́n nà mí èèyàn yín kan lọ́ba mi gbowó yẹn jáde ní báńkì ìjọ yẹn. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bọ̀dá fásitì ayọ̀. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi lè rí kan sẹ́ èmi lè rí kan o èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan o èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan sẹ́ lọ́dún. àbájáde èsì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ onímọ̀ sáyẹ̀nsì ló fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ obìnrin ni máa ń kojú ẹ̀fọ́rí inú nínú ẹ̀yìn àti ẹsẹ̀ dídùn lásìkò tí wọ́n bá ń retí nǹkan àlejò wọn bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àìbalẹ̀ ọkàn àti àìlera lè ṣokùnfà kí nǹkan oṣù obìnrin máa ṣe ségesège kì í sì jẹ́ kóyún tètè dúró lára obìnrin nígbàkúìgbà tó o bá wọn kojú àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí ìmúnaka wà lárọ̀ọ́wọ́tò rẹ̀ yálà nǹkan àlejò obìnrin tó ń ṣe ségesège kíkojú ìrora lásìkò tí nǹkan àlejò sáyẹ̀nsì lórílẹ̀‐èdè Canada pẹ̀lú wàrà màálù láì ní kẹ́míkà nínú ni wọ́n fi ṣe ìmúnuka tọmọdé tàgbà ló lè lò ó ìmúnuka o lè ríra ní tonic pharmacy UCH Ìbàdàn Fumac pharmacy Mobile Ring Road Ìbàdàn àti elite pharmacy Bódìjà Ìbàdàn tó fi mọ́ gbogbo ilé ìtajà oògùn tó bá súnmọ́ ilé iṣẹ́ lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero tí o bá lo ìmúnuka tí kò sí àyípadà yọjú sí dókítà escucharé Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit Educonsults today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, Noa Aremu Court, Ashibodija Junction,

mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó MTN rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó perégedé sì rí dájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ Sunday láwọn ìkànnì Fresh FM èyí ó fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ owó tabua alùpùpù kàdà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí i. Thirty twenty for this week. pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ MTN thirty twenty àlàyé ẹ̀ rèé fún àwọn tó bá ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ thirty twenty ojú òpó tí wọ́n ṣe ní àrà ọ̀tọ̀ láti jẹ ẹ̀bùn lórí ètò ọpẹ́ yẹmí tí Yínká Ayífẹ́lẹ́ ń ṣe ni ẹ star thirty twenty ash á gbé àwọn ìbéèrè yín wá. ìbéèrè mẹ́ta péré ni tẹ́ bá wá dáhùn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ fún yín ní oore ọ̀fẹ́ àti fi orúkọ yín sílẹ̀ wípé tí wọ́n bá yí ní koto ó ṣeé ṣe kó jẹ́ ìyìnlẹ̀ máa jẹ àǹfààní tó tún wá wà ńbẹ̀ ni wípé bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú ẹ̀ sí oye ìgbà tẹ́ ẹ bá try láti ṣe thirty twenty dáhùn àwọn ìbéèrè yẹn sí ńlá àǹfààní wà fún yín láti jẹ tẹ́ ẹ bá wá lè ṣe ní star thirty twenty ash, ẹ lè pe nọ́mbà yẹn direct lórí MTN thirty twenty tẹ́ ẹ bá ti pe nọ́mbà yẹn á béèrè lọ́wọ́ yín pé èdè wo lẹ fẹ́ fi dáhùn àwọn ìbéèrè tó bá jẹ́ Yorùbá lẹ fẹ́ ẹ mú Yorùbá á sì béèrè ìbéèrè mẹ́ta lọ́wọ́ yín tẹ́ ẹ bá ti wá dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ perégedé á fòókọ yín sílẹ̀ tàbí fi nọ́mbà yín sílẹ̀ wípé ẹ ti wà lára àwọn tí wọ́n yí koto ẹ̀. E tí ó jẹ ẹ̀bùn ní ọ̀sẹ̀ tó bá máa tẹ̀lé àwọn tó jẹ lọ́sẹ̀ yìí rèé o thirty twenty weekly winners sixth of March twenty twenty two bí wọ́n ṣe fi ṣọwọ́ láti iléeṣẹ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ àwọn ẹ̀bùn tí ó wà nílẹ̀ tí wọ́n jẹ lọ́sẹ̀ yìí microwave wà ń home theatre ẹ̀bùn owó wà ń ten thousand oven toaster table top gas cooker table top gas cooker electronic uh, electric jug àti toaster àwọn ẹ̀bùn tó wà nílẹ̀ fọ́sẹ̀ yìí nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí tí a ṣe wípé àwọn consolation prices. àwọn ẹ̀bùn gbà má bínú. No yóò tún máa padà wáyé yàtọ̀ fún lórí ètò ọ̀pẹ́yẹmí tó bá di àárín ọ̀sẹ̀ lágbára ọlọ́run lórí pápá àti Mr Sport wọ́n ní èèyàn méjì ló máa jẹ ẹ̀bùn gbàmábìínú tó jẹ́ club jersey sport jersey bọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn ẹ̀bùn gbàmábìínú míì ipe mo kópa mo dáhùn béèrè bóyá orúkọ ò sí nígbà orúkọ àbí nọ́mbà yẹn ò sí lára wọn nígbà tí wọ́n yí koto àwọn mẹ́rin míì tí wọ́n bá tún mú ní àárín ọ̀sẹ̀ wọ́n ó gba tíkẹ́ẹ̀tì láti lọ wo. láti lọ wo sinimá mi ò gbọ́ dáadáa. àlàyé ẹ̀ ni mò ń béèrè kó yé mi dáadáa wọ́n ní èèyàn méjì á gba tíkẹ́ẹ̀tì méjì méjì ó já sí pé èèyàn mẹ́rin nìyẹn consolation prize yẹn ẹnìkan náà máa fún ní tíkẹ́ẹ̀tì méjì bóyá òun àti ìyàwó ẹ̀ àbí òun àti àbúrò ẹ̀ àbí òun àti ọ̀rẹ́ ẹ̀ ìyẹn máa jẹ́ lórí ìràwọ̀ òṣèré níbẹ̀ ni wọ́n ti máa pín consolation prizes eh, prizes yẹn ìyẹn tó jẹ́ ti ticket láti lọ wo sinimá tó bá wù wọ́n níbi tó bá wù wọ́n nílé sinimá tó bá wù wọ́n pẹ̀lú sinimá tó bá wù wọ́n. náà lọ́sẹ̀ yìí àwọn tó jẹ rèé o ẹni àkọ́kọ́ tó jẹ nọ́mbà tó parí nọ́mbà wọn eighty five ninety three eight five nine three ló parí nọ́mbà wọn ǹjẹ́ ń tọ̀ ń wà ń bí ẹ wà ń bí ẹ̀sùn mẹ́bí ẹ̀sùn wọn bí torí àsìkò wa. orúkọ yín ń jẹ́ adémúyíwá waheed bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ́. bẹ́ẹ̀ ni sà. wọ́n ti pè yín mtn ti pè yín bẹ́ẹ̀ ni sà. wọ́n ní pé ẹ jẹ wọ́n sọ pé ẹ jẹ àbí. bẹ́ẹ̀ ni wọ́n lẹ jẹ ok n tó wà ń bí tí wọ́n fi ṣọwọ́ sí wa ni microwave microwave wọn dà ẹ bá mi gbé e fún wọn ẹ jọ ẹ lọ gbé microwave yín. ẹnì kejì lọ́sẹ̀ yìí four four eight two ló parí nọ́mbà wọn ẹni tí four four eight two tó parí nọ́mbà ẹ̀ lórí MTN ẹ jẹ́ kó súnmọ́ síwájú ok orúkọ yín sà Adédayọ̀ Ṣẹ́gun. Adé wọ́n ní wọ́n ti pè yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ o ẹ̀yin lẹ jẹ́ home theatre fọ́sẹ̀ yìí. Ah. kò ní bàjẹ́ o. ẹ mo kí yín pẹ̀ kú oríire home theatre yín nìyẹn o. àwọn táwọn wò lórí Facebook a máa rí bí wọ́n ṣe ń gbé fún wọn. ok lẹ́lẹ́ẹ̀kẹta nọ́mbà kẹta tó jẹ rèé o eight three four four ló parí ẹ̀ eight three four four current affairs ni ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ onítọ̀hún tí wọ́n sì fi gbà á. ìjẹ̀bú òde lónítọ̀hún wà orúkọ wọn ń jẹ́ olúwafúnbí àjọkẹ́ wọ́n ní wọ́n ti béèrè àkáǹtì wọn wọ́n sì ti fi owó wọn ránṣẹ́ sí wọn gẹ́gẹ́ bíi tí wọ́n kọ síbí yìí. ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú zero seven one five zero seven one five ìjẹ̀bú òru ni àwọn ti ṣe thirty twenty islamic questions ni wọ́n mú ìhun náà dẹ̀ fi dáhùn àwọn ìbéèrè tí wọ́n dáhùn wọ́n sì pèrègede orúkọ wọn a máa jẹ́ akórèdé fetia èdè òyìnbó ni wọ́n choose láti fi dá àwọn ìbéèrè yẹn wọ́n ní wọ́n ti béèrè àkáǹtì wọ́n sì ti fi owó wọn ránṣẹ́ ten thousand naira ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú one eight six one one eight six one ṣé wọ́n wà ń bí ẹ wà ń bí ok orúkọ yín ń jẹ́ Olúwaṣẹ́gun Fáyọ̀mí bẹ́ẹ̀ ni wọ́n ti pè yín very good sport ni ìbéèrè tí wọ́n béèrè ẹ dáhùn ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ẹ̀ẹ́dẹ̀ gbà á náà torí pé ẹ gbà á èdè Yorùbá lẹ lẹ choose láti fi dáhùn àwọn ìbéèrè yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bọ́n ṣe kọ́ síbí nìyẹn oven toaster ni wọ́n sọ pé ẹ jẹ ẹ bá mi gbé fún wọn ṣe mtn ẹ ṣe o thank you. number six for this week on thirty twenty fifty seven eighty four ló parí nọ́mbà òǹtọ̀hún five seven eight four ǹjẹ́ wọ́n wà ń bí wọ́n sì ń bí orúkọ wọn ń jẹ́ ọlámilékan hasan láti ìjẹ̀bú igbó ìbéèrè lórí bíbélì bible ń làwọn dáhùn èdè yorùbá ni wọ́n ni wọ́n choose láti fi dáhùn ìwà àwọn ìbéèrè wọn wọ́n sì ṣe dáadáa wọn pèrègèdè wọ́n wá yí koto yẹn orúkọ wọn wá wà ń bẹ̀ wọ́n ní wọ́n ti bèrè àkáǹtì wọn sì ti fi owó wọn ránṣẹ́ sí wọn ní ìjẹ̀bú igbó. ok number seven lára àwọn mẹ́wàá tó jẹ lọ́sẹ̀ yìí number seven ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú one five five one wọ́n ní wọ́n pe ń not picking calls ni wọ́n kọ síbí o current affairs ni wọ́n béèrè lọ́wọ́ wọn yorùbá ni wọ́n fi béèrè not picking calls náà náà tún kọ síbi àyè níwájú ibi tó ti wá gbẹ̀bùn table top gas cooker table top gas cooker ń lonítọ̀ ń zero eight zero oh ẹ má jẹ́ ń gbé láti bẹ̀rẹ̀ one five five one ló parí nọ́mbà wọn not picking calls wọ́n ti pè wọ́n pè wọ́n wọ́n gbé kọ́ọ̀lù wọn o wàá jẹ́ pé bóyá láàrin ọ̀sẹ̀ á tún tún wọn pè é table top gas cooker ńlá wọn jẹ. number eight thirty twenty for this week ẹni tí nọ́mbà MTN ẹ̀ parí pẹ̀lú nine zero two one nine zero two one ǹjẹ́ wọ́n wà ń bí? wọ́n sì ń bí. Bámidélé Fálọmọ Ìbàdàn entertainment ni ìbéèrè tí wọ́n mú èdè òyìnbó ni wọ́n sì fi dáhùn table gas cooker làwọn náà jẹ ó yẹ kán wà ń bí àárín wọn o ok Bámidélé Fálọmọ Ìbàdàn number nine ẹni tí MTN nọ́mbà ẹ̀ parí pẹ̀lú one three zero one ǹjẹ́ wọ́n wà ń bí Táíwò Àkànní lórúkọ wọn. Islamic questions làwọn béèrè fún ni wọ́n dáhùn èdè Yorùbá ni wọ́n sì fi dáhùn àwọn ìbéèrè wọn electric jog ni wọ́n jẹ àwọn náà ò sí ń bí ẹ bá mi kọ àwọn tí ò sí ń bí yẹn sílẹ̀ òwe àwọn wá láàrin ọ̀sẹ̀ àbí àá tún wọn pè láàrin ọ̀sẹ̀. ok wọ́n ní kẹ́ ẹ wá fún láàrin ọ̀sẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin ni nọ́mbà yín parí pẹ̀lú àwọn tá a sọ pé ẹ̀ sí ń wọ́n ní kẹ́ ẹ wá sí Fresh FM láàrin ọ̀sẹ̀ kẹ́ ẹ wá gbà á number nine ok ọjọ́ pé yẹn ni mo ti pè tó parí pẹ̀lú one three zero one Taiwo Àkànní number ten ẹni tí MTN number ẹ parí pẹ̀lú zero two seven zero ǹjẹ́ wọ́n wà ń bí zero two seven zero Adegoke Rahmat. ńlórúkọ wọn nìbàdàn ń bí ni entertainment ni ìbéèrè tí wọ́n dáhùn èdè yorùbá ni wọ́n yàn láti fi dá àwọn ìbéèrè yẹn tóstà ni wọ́n sọ pé wọ́n jẹ ẹ lè wá láàrin ọ̀sẹ̀ kẹ́ wá gba ìbùn yín yes bó ṣe jẹ́ lọ́sẹ̀ yìí nìyẹn lórí thirty twenty with MTN and Fresh FM thank you. ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn yéyé. thirty mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé sì rí dájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ̀ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó owó tabua alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì fresh fm àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. National Lottery Regulatory Commission fowọ́ sí arógúngbógunmi ìpàdé àdúrà arógúngbógunmi ó ti wá di ọjà àgbáyé èrò kẹ̀tíkẹ̀tì ní CAC òkè ìṣẹ́gun olókùn mẹ́wàá district headquarters ẹlẹ́yẹlé ìbàdàn ní gbogbo àárọ̀ ọjọ́ ìṣẹ́gun tuesday níbẹ̀ ni olúwa ti ń lo pastor michael ajayi àti wòlíì obìnrin fúnmiláyọ̀ ajayi dádì amami arógúngbógunmi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè míì lábẹ́ àkóso ags pastor ògúntadé lọ́sọ̀ọ̀sẹ̀ làwọn èèyàn wá sínú pàdé àdúrà yìí tí wọ́n sì jẹ́rìí tuesday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ títí di aago kan ọ̀sán jésù kristi olúwa yóò gbé ogun ayé rẹ mi ọ̀rọ̀ yóò sì dayọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ bá ń bọ̀ ẹ wá ọ̀nà dé olùṣèyí bus stop ẹlẹ́yẹlé ń bàdàn ẹ sọ fún ọlọ́kadà pé cac òkè ìṣẹ́gun lẹ́ ń lọ iwájú church gan ni wọ́n ti sàn yín kalẹ̀ ẹ ló sà dádì arógúngbógunmi o oh nine kó wa bá a ti ń ka iye wa kó lè máa fọkàn wa àṣìpà ògbọ́n Chibamidele Soyeye is sixty hooray. You are the son of this day congratulations happy birthday to you. pẹ̀lú ìdùnnú àtayọ̀ ńlá ní gbogbo àwa òṣìṣẹ́ pẹ̀lú àwọn olùṣàkóso iléeṣẹ́ Dele Shows and source Limited International pẹ̀lú Dayings Agro Service Limited UK and Nigeria fínkì aláṣẹ àtolùdarí àgbà iléeṣẹ́ wa Chibamidele Soyeye oríire pípé ọgọ́ta ọdún lókè pẹ̀ happy birthday day sa ẹ ti ṣọdún yìí. ẹ ó tún ṣe mí nínú ọ̀la ńlá àlàáfíà pẹ̀lú ẹ̀mí gígùn. ṣùgbọ́nmídélé ṣòyòye the management and the staff of Dele Show and Sons Limited International pẹ̀lú Dayins Agro Service Limited UK Nigeria wish you a joyous sixty-eighth birthday. ṣùgbọ́nmídélé ṣòyòye ọmọ ẹ̀gbọ́mọlúṣàbí aráàké ọmọ ajúgbẹ̀rú májúgbẹ̀kọ ní ọ ọmọ afọkẹ́ wà tọrẹ ìgbà ọdún ọdún kan. insist pé àwọn fẹ́ bá mi ya fọ́tò kálukú ti gbé ẹ̀bùn ẹ̀ dání a sì ti ya fọ́tò thank you. àyè sì wà fún ẹ̀yin náà láti kópa àtúnwá tọ́lú bá ti wá bá wa ṣe tá tẹ́ ẹ jẹ àti wàá gbẹ̀bùn yín bí àtúnjọ ya fọ́tò papọ̀ náà. yẹ́sì ibi awíládé yìí o torí àsìkò wa ti lọ. Ah ẹ pẹ̀lẹ́ bọ̀dá. yes sir ẹ̀ka ẹ̀ka alẹ́. ẹ̀ka alẹ́ sir olóòtú. Mm. Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi mm. ẹ pẹ̀lẹ́. yes sir. mo kí yín pé ẹ kú oríire. yes sir. ẹ kú ẹ̀yọ ọlọ́run. yes sir. ṣùgbọ́n nǹkan kan wà nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi tí ó fẹ́ gbomi lójú mi díẹ̀. ẹ ní ṣẹ́gbọ́n yín obìnrin ni àbí ìyí ọkùnrin tẹ́ ń gbé lọ tí wọ́n fi yín tì ẹ̀yin tẹ́ ẹ bá ṣe gá á ní kẹ́ ẹ máa kó jẹ. ẹ̀gbọ́n mi olóbìnrin ni mà sà. ẹ̀gbọ́n yín obìnrin. bẹ́ẹ̀ ni olóòtú. tẹ́ bá ṣe gá á ní kẹ́ ẹ máa kó jẹ. bẹ́ẹ̀ ni olóòtú. kí ló dé ẹ̀yin náà dẹ̀ ń kó jẹ olóòtú kò sí tí mo fẹ́ ṣe nígbà ah. náà torí pé àwọn náà fi wíńtì láti máa mójútó mi tẹ bá ṣe gá yẹn kì í ṣe pé mọ̀ọ́mọ̀ ṣe gá yẹn o. kì í ṣe pé mo mọ̀ọ́mọ̀ nígbà bá fi sọ pé mo wọ́ débi tí mo ti lè ah. lọ ṣe gá. àwa ni kẹ́ ẹ máa kó jẹ. wọ́n wà á tún máa nà mí yóò ti sọ pé kí n tó máa kó oh gá lórí. ṣé ẹ fẹ́ dárúkọ yín àbẹ́ ẹ fẹ́ dárúkọ yín. olóòtú kò sí wàhálà sáà ṣé ká fojú yín hàn lórí Facebook àbí ká má fojú yín hàn. olóòtú ẹ má fi hàn torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ mí tó pọ̀ díẹ̀. ká má fojú yín hàn lórí Facebook bẹ́ẹ̀ ni olóòtú sá. ok. fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá rí àlejò tí mo gbé wá lálẹ́ yìí um, wọ́n wà lórí wọn sí lórí wheelchair ṣùgbọ́n bàtà ni wọ́n fi ṣe ẹsẹ̀ tí wọ́n fi ń wọ́ nílẹ̀ fi orókún wọ́ fìdí wọ́ wọ́n sì ṣàlàyé débi pé ibi tí ọlọ́run ṣe oore yẹn dé nìyẹn pé tó bá jẹ́ pé bí ọ̀tá ṣe rò ni kò yẹ káwọn wà láyé àwọn nǹkan tó wá rọ̀ mọ́ àwọn làkọjá wọn n ló fẹ́ jẹ́ kọ́rọ̀ wọn múmú lọ́kàn mi àti tó tún fẹ́ bà mí lọ́kàn jẹ́ díẹ̀ mo ń wo bí èèyàn ṣe lè dájú tó kó wá ní kí ọmọnìyàn ẹgbẹ́ kó máa kó máa kó igá jẹ kó hmm. máa ṣe o àwọn òbí yín ń kọ́ sà. àwọn méjèèjì wà láyé olóòtú. ẹ pẹ̀lẹ́. yes sir. Mm dáàdì yín ṣì wà mọ́mì yín ṣì wà. àwọn méjèèjì ló wà láyé. kí ló ṣẹlẹ̀ sí yín gan-an hmm? gbàwo ló sì ṣẹlẹ̀ ẹ tọ́mọ ọdún mélòó báyìí. olóòtú mo tọ́mọ ogójì ọdún àti méjì. ok ìgbà lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí yín ìgbà wo wàhálà yìí ti bẹ̀rẹ̀ wàhálà tó wá já sọpẹ́. wàhálà yìí ti bẹ̀rẹ̀ láti around nineteen eighty five hmm. kó tó wá di pé mo tẹ̀tẹ̀ wá rà gbà ní nǹkan bíi ya two thousand and seven kí ló ṣẹlẹ̀. olóòtú ní tó ṣẹlẹ̀ náà ni wípé ṣàdédé ni mo kàn jí ní òwúrọ̀ kùtù ọjọ́ kan ni mo rí àwọn tí a lè pè ní nǹkan ẹ̀rù ní ọwọ́ ọ̀dájú kùtù àì. nǹkan bí nǹkan ẹ̀rù. bẹ́ẹ̀ ni ṣàolóòtú nǹkan ẹ̀rù tí mo ti ń sọ̀rọ̀ bá ni pé mo rí ènìyàn ṣùgbọ́n mi ò lè ṣàkàwé ẹ̀ lẹ́nìyàn bíi tèmi. àkọ́kọ́ ni pé ibi tí ẹnu ọ̀nà wà kọ́ ló gbà wọlé ẹlẹ́ẹ̀kejì gíga rẹ̀ ó kọjá pé ẹni tí mo lè sọ pé mo rí rí. ṣé ìṣẹ́nu fíìmù lẹ ti rí i. olóòtú kìí ṣe pé ọ̀rọ̀ àròsọ tàbí pé bóyá yẹn ń wo sinimá kọ́. ìgbà tó wá di pé ẹni yẹn wọlé ó wá dàbí bàkà sọ pé èèyàn ti sun ẹran tí ẹran ti jóná téèyàn ẹ wá jáde. nígbà tí eyín òkété bá jáde síta nígbà tó sun tán bẹ́ẹ̀ ló ṣe rí. bẹ́ẹ̀ ni olóòtú ìrìnàjò yìí wá jọ mí lójú púpọ̀ pé ó bà mí lẹ́rù mú wá láti dá tó kú ni àlákò lòtú ah, ah. ohun tó jẹ́ ìgbà pé tòótọ́ ni ìrìnàjò yìí mo rí kìí sàlá ni pé mọ̀mọ́ tó bí mi lọ́mọ náà ṣàkàwé pé tòótọ́ làwọn rí nǹkan yẹ. màmá yín náà rí i. bẹ́ẹ̀ ni olóòtú ah. nígbà tí wọ́n di inú gbìyànjú tí wọ́n gbìyànjú wọ́n sọ pé òǹkà bàmí kan ló wọlé. ẹ gbogbo ìgbà yẹn ẹ ń rìn o. olóòtú mò ń rìn dáadáa kó tó di pé nǹkan wọ̀nyí ṣẹlẹ̀. ṣámúṣámú. dáadáa olóòtú dáadáa olóòtú mo rìn dáadáa olóòtú. kí ló wá padà ṣẹlẹ̀. ohun tó padà ṣẹlẹ̀ pé lẹ́yìn ìrìn àjò tó wá di pé mo rí àbàmì èèyàn yìí òun náà ló di pé àtọwọ́ àtẹsẹ̀ méjèèjì ló rọ nígbà tílẹ̀ mọ́ mo wá dẹni tí ò lè rìn mọ́. ọwọ́ àtẹsẹ̀ méjèèjì rọ méjèèjì ló rọ ọwọ́ méjèèjì lọ ẹsẹ̀ méjèèjì rọ. báwo ló ṣe ṣẹlẹ̀. mi ò lè jòkó. ẹni ẹ̀ ń lọ ṣe gá. bẹ́ẹ̀ ni olóòtú mo fẹ́ lọ ṣe gá lẹ́mọ́tán ni lẹ́yìn jìjìnì tó ti bò mí tí mo ti daṣọ bojú tí n ti mọ bí nǹkan yẹn ṣe lọ mọ́ bí ojúmọmọ́ ṣe mọ́ mo ti ń gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ níta pé wọ́n ti ilẹ̀ ti mọ́ dáadáa mo fi sọ̀kalẹ̀ lórí ibùsùn tí mo wà bọ́ síta mo wá fẹ́ lọ ṣìgá orí ipò náà mo wà ibẹ̀ ni mo ti ṣubú tó sì di pé mi ò tiẹ̀ fẹ́ lè dìde mọ́ rárá bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ibẹ̀ lápá àtẹsẹ̀ ti rọ tí mo ti dé ju apá àtẹsẹ̀ rọ síbẹ̀ méjèèjì ló rọ kí n wá sọ pé mo ṣàdé ju afàlẹ̀ àfà olóòtú. láti bẹ̀. láti bẹ̀. lẹ́yìn ẹ̀ wá ń kọ́. lẹ́yìn rẹ̀ ló di pé wọ́n ń gbé mi káàkiri ilé ìwòsàn lọ́tún lọ́sì. ẹni wọ́n gbé yín lọ sí UCH. wọ́n gbé mi lọ UCH oríta mẹ́fà nílùú Ìbàdàn wọ́n gbé mi lọ síbẹ̀ olóòtú kí làwọn àgbìyànjú kí làwọn àgbìyànjú tí wọ́n ṣe fún yín. ìgbìyànjú tí wọ́n ṣe fún mi nígbà yẹn ni pé wọ́n gbìyànjú láti tó ẹsẹ̀ yẹ pé káwọn eégún yẹ pé ẹ̀sán yẹn ti kákò ni ìgbà tó yá wọ́n gbìyànjú wọ́n ní wọ́n máa rọ àwọn nǹkan kan ní ibi ẹsẹ̀ nítorí pé wọ́n ṣáàyè ṣe símẹ́ǹtì ẹsẹ̀ mi láti àyà ẹni láti àyà dé ẹsẹ̀ nísàlẹ̀ parapata wọ́n símẹ́ǹtì ẹ̀. tí n bá ní sọ pé nkájú màá kà tó orí ẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n símẹ́ǹtì ẹ̀ bẹ́ẹ̀. tán símẹ́ǹtì yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àárín oṣù méjì mo dín in tiẹ̀ ní borí ńlẹ̀ bẹ́ẹ̀dì tí wọ́n ṣe fún mi wọ́n kàn rọra lú lábẹ́ láti fi nǹkan tí màá máa fi tọ̀ síbẹ̀ tí n bá fẹ́ tọ̀ ni ibi n bá sùn sí náà ni. ẹ jọ sà ọmọ ìlú wo ni. mo jẹ́ ọmọ olúpọ̀nà olóòtú. nípínlẹ̀ ọ̀ṣun. bẹ́ẹ̀ ni sà olóòtú. nínú ìrìn àjò yìí ipa wo ni màmá kó bí abiyamọ. olóòtú <laughs> màmá mi gbìyànjú o. bàbá ń kọ́. nígbà tí wọ́n ti rìnrìn àjò díẹ̀ n ò dá sí kankan mọ́. ṣùgbọ́n wọ́n gbìyànjú níbẹ̀rẹ̀. wọ́n gbìyànjú nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìbẹ̀rẹ̀ yẹ bàbá wọn ò dá sóhun kó mọ́ kódà àwọn gan wà nínú àwọn sákò ní ilé. ẹ má tí ì jẹ́ àlọ́ bẹ̀yẹn ẹni wọ́n wọ́n daṣẹ́ lẹ̀ ní UCH ńgbà kan wọ́n ní kí kálukú wá gbé patient ẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú ìyẹn ló tiẹ̀ bà mí nídùú fún ẹni màmá yín wá gbé yín. bí ìgbà téèyàn bá gbé òkú ọ̀dá tàbí díẹ̀ ìsàlẹ̀ ẹsẹ̀. kò sí bí wọ́n ṣe lè fẹ́ gbé mi kọ́gbẹ́ tàbí kápá. wọ́n gbé yín tán ni tàbí láti gbé mi tán ni wọn wàá mọ̀ pé mọ́tò ń bọ̀ wọn wàá mọ̀ pé mọ́tò ń bọ̀ ẹnìkan ló wá pè wọ́n kí wọ́n ti jáná wọn mọ́tò lẹ́nu yípadà tó ń padà àjò tìtì sún lọ́dún náà tó dé òun fàtẹ́gùn àtẹ̀mí àti mọ́ bá ti ṣe nílẹ̀ láàrin títì nìyẹn alójú ti pa àwọn èèyàn sábà wà kó gbà ni wọ́n lọ́kùn lọ́sì. sígbà yẹn lẹsẹ̀ yẹn tún kán again. olóòtú nǹkan kò kú sẹ̀sẹ̀ ń bà náà pẹ̀lú símẹ́ǹtì tí wọ́n ṣe gbà yìí bọ́ọ̀dù ìtorí kí n lè bá a lè rìn nígbà tó ẹsẹ̀ yẹ ká nígbà kejì lẹ́yìn òsà olóòtú nígbà wá sí dòrí ẹlẹ́ẹ̀kẹta wẹ̀wẹ̀ ẹsẹ̀ tún ti nà padà mo tún ti ń gbìyànjú pé o tún ti ń rìn padà lógun mi bá ti dìde. irú ogun wo. ogun tó ti dìde ni pé mo lọ sábúlé lọ́dọ̀ bàbá tó bí ìyá mi torí àwọn náà ni gbìyànjú pé mo ṣe tiẹ̀ lọ sílé ìwòsàn ni lọ gbàlà wo ni àwọn náà ni mo rí ìdílé ìyá mi náà mò ń rí tí bàbá yẹn wá ti dákun jẹ́ pé kí n wà lọ́dọ̀ àwọn lákàtà àwọn páwọn ọmọ gbìyànjú àti mọ gbé mi lọ gbé mi padà wọ́n ti wá tú símẹ́ǹtì ẹsẹ̀ mi ó wá kú pé ká padà wájọ́ mi nǹkan ó tún yẹ in tó bá ṣẹ́kù láti ṣe wò ibẹ̀ yẹn mo ti ń di pé mo ti wọ́n bá mi kan irin kan nígbà ní igi kan pákó yẹn tó jẹ́ pé mo mọ́ gàrò láti fi gí yẹn rìn ni mo wá jókòó níwájú ìta wa níjọ́ náà làwọn ewúrẹ́ bá ń ṣeré káàkiri wọ́n ṣe kọlu nígbà tí wọ́n fi ń ṣọ́ ẹ̀gúsí àbí. bẹ́ẹ̀ ni olóòtú. tẹ́lẹ̀ ni wọ́n sọ pé ẹran gbọ́dọ̀ jẹ ẹ̀gúsí. bẹ́ẹ̀ ni pé kẹ́ mẹ́jẹ kẹrin ó jẹ ẹ̀gúsí yẹ wọ́n ṣá ẹ̀gúsí yẹ síta wọn wá ní kí n máa sá ọ pé kí n mẹ́jẹ kẹrin ó jẹ ẹ̀gúsí náà mò ń sọ làwọn ẹran fi ń ṣeré ní àwọn kí òwú pàtó ìgbà yẹn ẹsẹ̀ pọ́nnet ni àwọn ewúrẹ́ bá ti kọlu bẹ́ǹsì bẹ́ǹsì bá ti wólu ní tán lẹ́sẹ̀ bá ti kan olóòtú. ewúrẹ́ kọlu bẹ́ǹsì. bẹ́ẹ̀ bá lórí itan ni olóòtú o ẹsẹ̀ wa tún kan láì gorí bẹ́ǹsì o. níbi itan bẹ́ẹ̀ ni olóòtú. ẹlẹ́ran yẹn wá wọnú ara. eegun yẹn ti wá wọnú ẹran ara débi pé torí ijọ́ tó kàn gangan ijọ́ náà ti daṣẹ́lẹ̀ ní hospital ní. ẹ yẹn gan ni ayé sú yín pátápátá. ọjọ́ yẹn ni olóòtú torí ìnira yìí pọ̀ n tẹ́ sọ fún mi ni pé bàbá yín bí kòrìkòrì àbí àti wọn fi ń fín kòkó kan wà nítòsí ọ̀dọ̀ yín ẹ ṣàlàyé àárín ẹ̀ka tó lọ. nígbà tí ó di pé mo wò rìn àjò yẹn tó sú mi pẹ̀lú ìnira bí wọ́n ara ṣe ni mí pẹ̀lú ẹsẹ̀ tó ti kánlẹ̀ tí wọ́n ti da tẹ́lẹ̀ lọ sí tùtù wọn ò lè gbé mi lọ. mo wá gbọ́ tí wọ́n ní kẹ́míkà kan wà tí wọ́n ń pè ní kíní nígbà yẹ gẹmọlé mo wá gbọ́ tí wọ́n sọ pé àwọn kò tó bá àwọn pín kòkó pé kí wọ́n gbé bí wọ́n bá ti dé pé àwọn fẹ́ẹ́ jáde ibẹ̀ mo ti fìnira wọ́ síbẹ̀ pé kí n tiẹ̀ mú gánmọ́lé yẹ kí n máa bá tèmi lọ hmm. ó sàn ju ìnira tí ojú mi rí lọ. ẹni àwọn ará àdúgbò pilẹ̀ ti ń gbìyànjú láti gba màmá yín níyànjú pé kán. bẹ́ẹ̀ ni olóòtú wọ́n ti sọ fún wọn pé kí wọ́n lọ jù mínú tàbí kán tiẹ̀ rọ́ mi pa wọ́n fún yín ní nǹkan jẹ pé kó fún mi ní nǹkan jẹ kí n fẹ́ kan kú dànù pé mo ti ń dojú tì í dù mo ti ń dààmú ẹ̀ dù bẹ́ẹ̀ náà sọ fún màmá tó bí mi lóríṣiríṣi mọ̀nà bẹ́ẹ̀ tó ìrìn àjò iná wa tún wáyé olóòtú ló fi di pé nígbà tó pé ọjọ́ kọkànlélógún tí ẹsẹ̀ ti kán náà tó ti wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ padà wọ́n tó gbé mi lọ sí ilé ìwòsàn ilé ìwòsàn tí wọ́n gbé mi dé tí wọ́n ṣe àyẹ̀wò ẹsẹ̀ yẹn náà láti rí i pé ẹran yẹn ti ń jẹrà nítorí pé igun tó kàn ah. ti fi ẹnu gún ẹran níbi ìkíní ìkejì náà ti tàbí ẹran níbi ìkejì. ẹ sà ká tó tiẹ̀ tó lọ sà ẹni níbi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ gan sàn sàn sàn ẹni bí ẹnu ni ẹni ẹnu yín ti kẹ̀ ó ti jẹrà ó ti jẹrà bẹ́ẹ̀ ni olóòtú. kí ló ṣẹlẹ̀ sí yín lẹ́nu sà. mi ò lè pè é ṣàlàyé pàtó ṣùgbọ́n yọ̀rọ̀ là pè ń bà náà. yọ̀rọ̀. yọ̀rọ̀ náà ń pè ń bà náà olóòtú o yọ̀rọ̀ bá di nǹkan mi máa lọ́wọ́ o kódà eyín tó yọ láti gbà náà òwúde sí i Eh. èyí tó yọ látọdún náà èwùdòdò ní olónìí olóòtú. ntú ètú ń yọ. tó ń ah. tú jáde gidi ni tí ò sí bí mo ti lè jẹun tí mo ti lè mu. lẹ́nu yìí lẹ́nu yìí náà olóòtú. Ah. ṣùgbọ́n ọlọ́run gbàkóso ìyẹn ìyẹn. ṣùgbọ́n ọlọ́run gbàkóso yún ní lẹ́sẹ̀ tún dé olóòtú. ni ọ̀rọ̀ tẹsẹ̀ bẹ̀rẹ̀ ni tẹsẹ̀ tún bẹ̀rẹ̀ o. ń bò ọ̀rọ̀ àǹtí yín tẹ́ gbé lọ́dọ̀ tẹ ní. Ni ìgbà yẹn tẹ bá ṣe gá ẹ ẹ kẹ́ tó débi tẹ́ ti ṣe gá yóò ti bà yín lẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú. ọ̀dọ̀ àǹtí yín wo lẹ́lẹ́ wá wà ńgbà náà. ẹ àǹtí yẹn jẹ́ bíi mọ̀lẹ́bí mọ̀mọ́ tó bí mi lọ́mọ. Hmm. kì í sọmọ ìyá mi gangan ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n ìyá mi ló jẹ́. kí ló wá ṣẹlẹ̀. tó mo sáti bẹ̀rẹ̀ sí báyà àjò yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀ ni. lọ́dọ̀ àǹtí yẹn ni mo fẹ́. ní ọ̀dọ̀ àǹtí mi ńgbà tí ó di pé ìnira yìí pọ̀ mo láti pe mọ̀mọ́ tó bí mi pípẹ́ kún wọn wá gbé mi kúrò níbẹ̀ àwọn láti máa sọ̀rọ̀ ìfẹ́ bá mọ̀lẹ́bí jẹ́ mi ò lè sọ pé ohun tí wọ́n ń ṣe fún mi nìyí pé tàbí tó tù mí mi ò lè sọ fún màmá mi. kí ni wọ́n ṣe fún yín. wípé bí wọ́n ṣe ń fi ìyà jẹ mí bẹ̀ tí wọ́n ti máa kó gbẹ jẹ nígbà tí òwò tí máa kó gá kí n máa jẹ gá tí n bá ṣe láì ṣe fún wọn mọ̀ ṣe gá sára tí gbogbo wọn ti mọ̀ tẹ́lẹ̀ pé kìtìpé bẹ́ẹ̀ mo ṣe wà tẹ́lẹ̀ ní sọ̀kan fún màmá tó bí mi. Hmm wọ́n ti gbé mi kó ń bẹ̀ tó mo wá yarí pé mi ò lọ síbi kankan mọ́ wọ́n níbẹ̀ ló súnmọ́ lé ibi táwọn ti ń lọ tọ́jú mi ẹ má wulẹ̀ gbé mi kiri mọ́ wọ́n ti ẹ̀gbẹ́ mi kó ń bẹ̀ gan wọ́n gbé mi dọ́dọ̀ wòlíì kan àwọn ti dùn mí nú àwẹ̀ bíríbírí odidi ọjọ́ mẹ́rìnlá gbáko bàbá ni mọ kókó bi tí mo tiẹ̀ tún fẹ́ sọ pé mo wà mọ́ gan pẹ̀lú ní tó tún tiẹ̀ rí hmm. lórí àti jẹ́ yẹn náà àti sápé kẹsẹ̀ sálébà rìn náà ni kó tó di pé ìgbà tó mo wá rọ̀ tún rò sí mo wá bàbá wá bàbá ìyá mi ló wá gbà mí pé kó mọ̀ wulẹ̀ gbé mi káàkiri mọ́ngbà náà gbogbo tọ́nà ó bá ṣe yóò ṣe é àti pàṣẹ gbìyànjú bàbá yìí ni mo fi dín tí mo dà lónìí òun mo fi lè wọ́ níwọ̀nba bí mo ṣe ń wọ́ káàkiri lónìí hmm. àti pàṣẹ bàbá yìí náà mo ti wá dẹni tó jẹ́ pé mo gbìyànjú pé bóyá kí n lọ kọ́ṣẹ́ ọwọ́ pé kémi náà tiẹ̀ ní kankan tí n fi máa bọ́ra mi tí n fi ní di pé orúkọ tí wọ́n pè ó padà ṣẹ mọ́ mi lára torí gbogbo èèyàn. ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́gbàárù baba dáadáa sà tí mo mú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n ń pè ní wíìtìẹ̀ tí mo fi lọ sí àárù kódà nínú àgbègbè tí mo lè dákọ àwọn tó bá mọ̀ mí ń bẹ̀ dáadáa tí wọ́n bá rántí ẹnìkan láyé náà máa ń pè mí ńgbà náà. ẹnìkan láyé. bẹ́ẹ̀ ni sà ẹni tí a lè tí. màá bọ́ sórí wíìtì ẹ̀ màá wá bọ́ síbi wọ́n ti àwọn ìdíkọ̀ táwọn Lagos mọ́tò ti mọ́ sọ̀kalẹ̀. So ẹni bá lẹ́rù nù wọn ẹni bá lẹ́rù nù wọn màá wá dà á bóyá lẹ́sànán fẹ́ wọ ọkọ lẹ́sànán fẹ́ wọ tàbọ́kọ̀ wo tàbọ́kọ̀ bùnmí màá sàn láti bá wọn fi kẹ̀kẹ́ yẹn gbé tí wọ́n bá fún mi lówó tí wọ́n bá bá ń bẹ̀rù mi ò ní gbà lọ́wọ́ wọn torí mo sọ fún wọn pé mi ò tọrọ hmm. ṣùgbọ́n tí n bá bá bẹ̀rù yìí ní tó bá jẹ́ wọn five naira ń gbà mí ẹlòmíì lè fún mi múrí kan ẹlòmíì lè fún mi múrí méjì pé torí kọ̀ǹdíṣàn pé ẹni yìí iṣẹ́ wo lẹ wá kọ́ mo kọ́ṣẹ́ tí wọ́n pè ní iṣẹ́ ọwọ́ bàtà iṣẹ́ bàtà bẹ́ẹ̀ ni sà àwọn tó máa ń ṣe bàtà sọ ẹ̀ ń ṣe bàtà báyìí. bẹ́ẹ̀ ni olóòtú. ǹjẹ́ lẹ níyàwó. olóòtú ọlọ́run ti pèsè ìyàwó fún mi. ǹjẹ́ lẹ bímọ sà. olóòtú mo ti bí akọ mo ti ti bí abo. olúwa ṣeun olúwa ṣeun now ibi à ń lọ rèé o ẹni ibi ọ̀rọ̀ yìí ti wá gan wá já sí bí ìgbà pé ogun èmi ni mo ní nǹkan mi. bẹ́ẹ̀ ni olóòtú tí mo padà gbọ́ nìyẹn nígbà tí ìrìn àjò yìí tú mi dé lẹ ṣe gbọ́. ẹ ṣe olóòtú ohun tó mú mi gbọ́ náà ni pé bá mo wo bí mo ṣe ń rìn ìrìn ayé mi pẹ̀lú ìnira òun ló bà mí lójẹ́ tí mo fi wá gborí òkè ibì kan lọ pé kí n lọ tiẹ̀ lọ ròpin síbẹ̀ pé ṣọbọ́lọ́run ló ṣẹ̀dá àwọn kan tí wọ́n ti ń ráyé lò tí wọ́n rí gbà lò bóun ni tọ̀bọ́ ṣe ṣe rí tínà kí ò ṣe tèmi wá fi di pé lẹ́yìn ìgbà mo tún bọ́ nínú ìnira pé mo ti ìlé dìde jókòó ìlé dìde bọ́ọ̀bì kan tó wù mí nígbà mo tún wá di pé mo ti ìlé bọ́ọ̀bì ó wù mí tó wá jẹ́ pé ogun fìkan yìí kan iná wà láti dààmú ìná òtún orí ayé mi kù òun ló jẹ́ òun agbórí òkè bìkan lọ pé kí n lọ gbàdúrà ń bẹ̀ ìgbà tọ́lọ́mbà tó dá mi lóhùn nítorí kò lórí òkè pé mo ti ẹ̀fẹ́ màtírí ogun ti ń jà mí gan hmm. ìyídì yẹn tí mo borí òkè lọ lọ́dún náà orí òkè yẹn náà ni mo wà tí ọlọ́run ti kọ sí bàbá tó ní orí òkè yẹn kókó mo wá bá mi pé tí mo torí ẹ̀ gorí òkè wá nìyí mo wá sọ bàbá yẹn pé bẹ́ẹ̀ ni sa bàbá láti máa fi yé mi pé ogun ara ẹni onogun tí ń ogun ara ẹni bẹ́ẹ̀ ni olóòtú. mo ń bọ̀ bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ni lọ́rùn. Ah ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ natep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court Ashi bodija junction basoro ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba four fọ́ọ̀mù Cambridge IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two EduConsult together we soar with pride. Ah, ah ntí mo rí orí mẹ́rù lẹ́ bẹ́ẹ̀ dákun sóò lè sáré bá ń ya fọ́tò. wo wọn fún mi pé oje o ṣàmùpé ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. ọ ah, ò wá já mi sí nígbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amilẹ̀ títí ti kún bẹ̀ bátakùn láwọn bíi Samsung Tecno Itel Infinix Oppo Xiaomi Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò síye tó ní lọ́wọ́ tó ní rí nǹkan mú lọlé bákan náà làwọn fóònù accessories tún lubẹ̀ pabìbà lówó tí ò gara pẹ́ẹ́pẹ́ẹ́ pẹ̀lú warranty tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin báyìí túnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wá kó o fi gba tuntun tàbí kọ́ wára sán díẹ̀díẹ̀ Easy buy. èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan opp ọ̀pọ̀ refugio experience store kalẹ̀ sí beside vivo service center asolẹ̀ bus stop along uch road mọ́kọ́lá ìbàdàn. ọjọ́ tá a bá gbé kéré jẹgbẹ́ wọjà tẹrú tọmọ ní gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ àfàìwọ́bẹ̀rajà làfà ìjẹ̀bùn. zero eight one six one two six zero zero one zero. refugio ìrírí mẹ́rin ẹ káàbọ̀ padà ṣé wọ́n wá sọ fún yín ní pàtó ibi ogun ti wá. ohun tí wọ́n sọ fún mi ni pé kí n padà lọ síbi tá a ti bí mi pé kí n lọ bá àwọn òbí mi pé pàápàá jùlọ bàbá tó bí mi lọ́mọ. olóòtú mo tí ò wá jẹ́ kó yà mí lẹ́nu jù ni pé ọ̀pọ̀ bíi tí mo mo rí ìyá mi máa gbé mi lọ nígbà tí àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ oríṣiríṣi Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wọ́n ti sọ tí wọ́n kàn ń dà á pè ìgbà míì wọ́n sọ fún mọ̀mọ́ mi pé torí pé mo kéré pé kọ́ má jẹ́ kí n gbọ́ nǹkan kan o pé ṣùgbọ́n ogun tí ń jà mí pé ogun ara ẹni ni. ẹ ṣàlàyé ẹ. nígbà tí wọ́n wá ṣàlàyé fún mi báyẹn mo náà dá ti bò pé kí ni wọ́n pè ní ogun ara ẹni àwọn ìgbà yẹn ni òye mi bàbá bàbá wòlíì ti wá láyé mi pé kí n gbàgbà gbalé lọ mo wá lọ sílé ọjọ́ tí mò ń lọ léyẹ ní pabambarì tó wá yà mí lẹ́nu jù mo ti fẹ́ẹ́ dédajì ọ̀nà bí mọ́tò ta wọ̀ bó ṣe lásìdẹ̀ǹtì nìyẹn mo gbéra kúrò nílé lẹ́jọ́ àlàmísì láti lọ síbẹ̀ bí ọwọ́ aago mẹ́fà rọ̀lẹ́ bàbá tí ìdíjọ́ sátọ̀dé mi ò mọ ibi tí mo wà torí lásìdẹ̀ǹtì tó ṣẹlẹ̀ yẹn nìkan ni mo rí mi ò mọ kókó ìrìn yòókù. bíi kẹ́ ẹ má délé kódà àpá àjọ náà ni ìwájú mi yìí hmm. bó ṣáàṣì di pé màá lajú ọsítù mo lajú sí ìjọ sátidé tó ṣe jọ kẹta tí mo ti gbéra pé mò ń lọ síbẹ̀ yẹn mo láti wá padà sílé látọ̀ sítù pé kára mi ò fi le kí n tó wá padà lọ́bẹ̀ olóòtú hmm. dídébẹ̀ tí mo wá padà débẹ̀ ni wọ́n á bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ pé tí n bá ṣẹ̀ wọ́n kí wọ́n jọ wọ́n. dọ́dọ̀ ta ni dọ́dọ̀ bàbá tó bí mi bàbá tó bí yín lọ́mọ. lọ́mọ bẹ́ẹ̀ ni olóòtú ah. mo ní láti lọ bẹ̀. bí mo ti wọ́n ń bá wọn sọ àwọn ọ̀rọ̀ yìí náà ti wá fi yé mi pé wòlíì tó sọ fún mi àbá àfà mo lọ bá pórí náà wọ́n ní oúntàn rí na. pé bẹ́ẹ̀ ni hmm. pé gbà tí àwọn ń wá ọrọ̀ láti jẹ́ èèyàn láyé hmm. ó ní àwọn ìrìn táwọn rìn ló sì wáyé. ẹ dúró ìrìn àjò tí bàbá yín rìn. bẹ́ẹ̀ni láti jẹnìyàn láyé ń tiwọn torí àti lọ́rọ̀ jẹyàn láyé títí wọn. bẹ́ẹ̀ni náà fi kó bá dìyàn àjò tèmi báyìí náà fi sọ mí di mo dà olóòtú. ṣé bàbá yín ló sọ bẹ́ẹ̀ fún yín. bẹ́ẹ̀ni olóòtú mi ò kúrò mọ́ wọn. bàbá yín kọ́ báyìí. wọ́n wà láyé wọ́n wà láyé wọ́n sì wà láyé báyìí wọ́n sì mọ condition tẹ́ wà. wọ́n mọ kò tí mo wà ẹ má bínú iṣẹ́ wọn ti wá wọ́n lówó. olóòtú ah, níwọ̀nba ó wà lọ́wọ́ wọn owó wà lọ́wọ́ wọn pé èèyàn sọ pé èèyàn ní níwọ̀n bá wọn ní. ṣùgbọ́n òun ló da yín gúnlẹ̀ báyìí. báwọn náà sọ mí di tí mo dò lóòtú. Ah. ẹ sì gbàgbọ́. olóòtú tó jẹ́ ń gbàgbọ́ wà. kí ló dé tẹ́ lè gbarú ẹ̀ gbọ́. ẹ ṣe olóòtú ìṣẹ̀lẹ̀ méjì kan ṣẹlẹ̀ tó jẹ́ kí n gbà pé tòótọ́ ni àkọ́kọ́ tí n bá wà lọ́dọ̀ wọn nígbà míì tí n bá ní mo lọ lẹ́nu bá mu lé wọ́ kó tó di pé bọ́yá àṣírí ìtúlẹ̀ lọ́wọ́ wọ́n mú yàrá kan tí wọ́n yà sọ́tọ̀ fún mi pé bẹ́ẹ̀ ni mo rọ̀ mọ́ jókòó sí ti ń bá wá sọ́dọ̀ àwọn torí wọn ò lè máa sá fún ẹran wọn máa sá fún èèyàn ibi ò bá ah. tán máa lò fún mi nìyẹn sá. wọ́n lè lè máa sá fún ẹran pé wọn ò lè máa sá fún ẹran kí wọ́n tún máa sá fún èèyàn. sọ wọn ní àkànṣe yàrá kan fún yín. bẹ́ẹ̀ ni sà pápá tó bá jẹ́ pé bí ọdún náà bá ń ṣe tí àlejò pọ̀ tó wá tàbí bí ah. ìnáwó olóòtú. wọ́n ní wọn ò gbọ́dọ̀ rí mi pé kí n lọ jòkónú yàrá kan ní pé wọn ò lè máa sá oh. fún ẹran kó wọn tún máa sá fún èèyàn tàbí ìpẹ́ ẹran ni mí oh. torí ẹran ní rìn bí mo ṣe máa rìn ìyẹ́jẹ́ ni ìjẹ́ tó mo wá bí àkọ́bí mi mo pàdé ọ̀rẹ́ wọn kẹ̀mí àti mọ̀mọ́ tó bí mi lájọ́ ti ọsibítù bọ̀ níjọ́ náà tíyàwó mi bímọ sí àwa pàdé ọ̀rẹ́ wọn kan lójú ọ̀nà ọ̀rẹ́ wọn yóò wá mọ̀ mí but ó dá mọ̀mọ́ mi mọ̀ ó wá ń bá mọ̀mọ́ mi sọ̀rọ̀ wọ́n ṣàjọ ń kíra wọ́n wá ń béèrè pé ọmọ lábẹ́jà ń kàn kàn kàn bí àwò ó wà láyé àlàáfíà gan ló wà pé ṣé ìwà àdọ́mọ yín mọ̀mọ́ ni ó láwọn ọmọ ni. sẹ́yìn nìkan ni àwọn òbí yín bí ni bàbá èmi ni àrẹ̀mọ lọ́kùnrin ṣùgbọ́n mo nẹ́gbọ́ obìnrin kan níwájú. ẹ̀yin ni. àrẹ̀mọ ọkùnrin wọn ṣùgbọ́n mo nẹ́gbọ́ obìnrin kan níwájú.